olóde àyọ̀dí ẹlẹ́nu oró ó wí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ó pera rẹ lájẹ́ ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pàjẹ́ ni ọ́ ó sì ń jẹ́wọ́ àjẹ́ ṣé o mọ̀ pé gbogbo ohun tó o ní ó ń ṣẹlẹ̀ pátá ló ti ń ṣẹlẹ̀ wá wò kí kó wọlé kó ra ayé mọ lónìí. ní sùúrù olóbi àjẹ́ dẹ́kun táwọn pè tí ò jẹ́ o àti pé bó o ti ń wè mí èmi ìyálòdì ayọ̀ n ò lè ró òótọ́ ọ̀rọ̀ kí n mọ̀ sọ tó rò pèmí lẹ́lẹ́nu ọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ni. òótọ́ ọ̀rọ̀ òun náà ni wọ́n sì sọ tí wọ́n fi jáde láyé. òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ mm. tó fi dà lúrú wọ́n wàá jẹ́ kó o mọ̀ pé oríire kì í kó bá yàn inú rẹ ní kó bá ni ṣó nínú rẹ ni ọ́ mm. ó kù èmi lọ́jọ́ kù rẹ. ẹ baálẹ̀ ni àbó mọ̀ pé baálẹ̀ lọ́kọ̀ òlu. kára ó lè o bàbá mo gbọ́ sẹ́yìn òun náà ló sì mú mi wá wọ́n lẹ́ni ń wá wọ́n wá tún wá sọ pé ẹni pé wọn ò gbúdọ̀ sìnkú ìyá mi mo wá wò pé ah baálẹ̀ ni wọn ò gbúdọ̀ sìnkú ìyá mi kẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ẹ̀rí nǹkan kan ṣe sí ẹni tó jẹ́ wípé òun lọ ìyá mi kí wọ́n ló dé tẹ́ sọ pé kí n mọ́ bọ́ kí n mọ́ filẹ̀ bò ìyá mi láṣìírí. ẹ gbé gbogbo ẹnu rẹ sọ ah, ah, irú kàtìkàtì wo lọmọdé ń bá wa sọ náà ṣé ọmọ ọkọ wa ní ètò ìlú ni àti pé kí gan ni ẹ̀rí àrídájú wípé ẹnìkan lọ́pàá ìyá rẹ̀ tó ń pariwo rẹ̀. so kọ́ńtọ̀ mọ́mẹ́ àti pé ta ni níwájú baálé ọkọ lu ó ti ń ṣẹlú wọ́n mi lọ. ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ bọmọdé ò bá bá tàn àbárọ̀bá àrọ̀bá sì ni bàbá tàn wo jẹ́ n sọ fún ọ ààrẹ ni bàbá rẹ àti ìyá rẹ àtìpó ni wọ́n ṣe délé yìí. Ah. Ah. kí ni a ṣé bí tó gbọ́ rí ló fẹ́ gbọ́ balẹ̀ mọ́ bọ̀. ṣé ká wá lajú lẹ̀ ká wá sin àjẹ́ sínú ìlú yìí. níṣe ni ọ̀rọ̀ òkú ìyá rẹ̀ yóò dàbí ọ̀rọ̀ àgbàdo tá a ti bọlẹ̀ tó bá wá dìgbà tí yóò bá máa wù yóò bá máa wù ẹyọ kan láti bọlẹ̀ iye ọ̀rọ̀ àgbàdo ní ọ̀gá àgbàdo kan tó máa wọ ṣeré nù. àbọ̀dé yóò lè sàjẹ́ yóò lè sàjẹ́. ọ̀rẹ́ wa ìyá rẹ̀ ò sàjẹ́ jẹ arábìnrin mo fún wọn di òwúrọ̀ ọ̀la kùtù háì kò gbókù ìyá rẹ kúrò nílùú ìlú wa kò lọ wábi sìnkú yìí tó o bá sì gbókù ìyá rẹ kúrò lówùúrọ̀ ọ̀la kùtù háì nǹkan tí ojú rẹ ó rí nílùú yìí ah. ó fara mọ́ ah, ah, ní. ọmọdé dọkùn bọ́dẹ̀ dọkùn ọmọdé bẹ́ẹ̀ tó dọkùn ìwọ ni mi kì í gbókù yá ìwọ ni mo fẹ́ gbókù yá. olójú àná ti ẹ̀ ní. ṣẹlẹ̀ láàárọ̀ yìí eh. gbogbo aṣọ ti tutù mọ́ mi lọ́rùn. fútó ẹnu mi eh. ìtọ́ lẹ rí. Ah, ó ń datọ́ ah. ó bá datọ́ kó o ṣí èrè torí ìrè ò tún sẹ́yìn eh. jẹ́jẹ́ mi mo jókòó ìrè o nígbà bá yá wọn nílá ló ń pè fún jẹ́jẹ́ mo jókòó mo tún tọ́ yẹn o mo jókòó mo fọ́ lẹ́rẹ́ lẹ́yìn. èmi náà mọ̀ bẹ́ẹ̀. ó sì gbé mi síta ó mi lógbòlògbò ó fìdí mi sọlẹ̀ ọlọ́run yọ ẹtẹ́sẹ̀ yẹ ọ̀yọ́. ó ń gbé tó yọ. sọmọ tó ń ké fún. ó lè rọmọ dúró fún ọ. bẹ́ẹ̀ ni ọmọ ò lè dúró fún ọ. ó tí ì ṣe báyìí rèé o arọ ọ̀rọ̀ rèé o wọ́n bá wá yá wọn alẹ́ yẹn kú. wọn á ní lálọ́ ń pété kìí sì bínú ọmọ ènìyàn ọmọ àlè yẹn ní ìfà o. lálọ́ ń pé. bẹ́ẹ̀ yẹn bá lóhùn òní ṣóògùn kàmọ́ ẹni tí ó jẹ́wọ́ béèrè. adùn ọ̀la. lálọ́ ń pé lálọ́ pé o tún lẹ́nu ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó máwọn ọmọ ọlọ́mọ tó wẹ́ wọn jẹ àwọn ọmọ ọlọ́mọ lódùn lẹ́nu rẹ tó lè jẹ àbí wo. bí mi ti wáyé kò ní ìwà níbi lójú rẹ bẹ́ẹ̀ ni. èmi ò bí o ń bí àmọ́ lójú rẹ kọ́ wo bí mo ṣe ń lọ yìí tí màá fi padà wá bí àti wọ́ àti lẹ́yìn wọ́n jọ sun yín ní papọ̀ ni bí àwa ní bímọ lójú rẹ ó mọ̀ nǹkan rú bàbá mi dà jẹ́ iná kí n dé ó mọ̀ pé wẹ́ẹ̀rẹ̀ abiyamọ ni mí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ah, àwọn àjẹ́ ni o. máa ya wèrè o ní sẹ̀lá ẹlẹ́ ọ̀jẹ̀ kẹ́ bá kùtù bá kùtù orí bí ìṣù ẹ̀lú sẹ́ẹ̀rì o sẹ́ẹ̀rì o sẹ́ẹ̀rì gbogbo ibi tó tún gbá mi ní romi yìí o ẹsẹ̀ eléyìí ti ìfẹ́ yọ báyìí o sẹ́ẹ̀rì o ó ti jẹ gbèsè báyìí o tí ah, ẹsẹ̀ yìí báyìí yọ tán pátápátá ọ̀daràn wo kékeré lèyí tó rí wọn o bẹ́ẹ̀ ni wọ́n fi ọ lógbòlógbò ìjọ dààmú pé láló ń pè ní bẹ́ẹ̀ ni. sọ́lé tó bá òun ni. kì í ṣe pé ó le àmọ́ kọ́ mọ́ bá a lè ní mo kàn fẹ́ kẹ́ ẹ ṣèlérí fún mi pé tí mo fẹ́ kẹ́ ẹ fún mi pé ẹ fún mi tí n tó fẹ́ bá ti wà níkápá mi ń fún ọ tí bá máa gbègbè ni ọ mo sì mọ ọjọ́ ti pẹ́ ń ṣe fún ọ sọ tó bá sọ torí ibi tí ń lọ rinṣẹ̀ díẹ̀ dákun sọ kánmọ́kánmọ́ dákun. ó dá mi lójú pé ohun tí mo fẹ́ ń bẹ́ ń kàwọ́ yín kí ló ṣáà ṣèlérí pé ẹ fún mi ni. kò dìgbà tí n bá ṣèlérí fún ọ tọ́ ti mọ̀ pé ń bẹ ní kápá mi ń fún ọ dákun sọ tó bá sọ ọ ti ń pẹ́jù lórí ìkúnlẹ̀ dákun ọ̀yà sọ kánmọ́kánmọ́kánmọ́ dákun. wọn ti ní ọfọ kan balẹ̀ kò sẹ́nì kankan lágbègbè mi nìkan mọ́ wà lé. ẹ ti ní ìyàwó ṣe rí ohun tí mo fẹ́ kẹ́ ẹ fún mi ìyàwó ẹyẹ irú ẹyẹ wọn. ẹyẹ àwọn àgbà. ẹyẹ àwọn àgbà. ìyá wa. ẹ gbà o. ìyá wa yéṣu o ń bẹ mi àgbà ni. àwọn èèyàn tó nífẹ̀ẹ́ mi nílé ọba lé wa lọ́hùn-ún mi ọwọ́ wò mí ládùúgbò. ọwọ́ àwò pé mo jọ àjẹ́ àbí. irọ́ ìyá wa mo mọ̀ pé yàn gidi mo eh, mọ̀ pé àwọn tí mo ń lẹ́gbẹ̀ẹ́ ohun tí wọ́n mọ̀ ń wà nú ẹgbẹ́ àgbà mo mọ̀ pé yàn gidi ni ọ́ bí mo bá sì mọ bí mo ṣe mọ rí yín gbogbo gbọ́ mo mọ̀ pé yàn gidi ni. mo ní ah! jẹun ní ṣẹ̀ṣẹ̀ àgbà kí ẹ lè mú mi débi táwọn àgbà wà kémi náà lè ní nǹkan àgbà. ó ti yé mi ojú ẹ̀jẹ̀ lẹ fi ń wò mí lágbègbè ẹni ìṣègbàradàradà o jẹ́ wọ́n á sọ fún ọ ìlà jẹ́ o èmi ò sì nínú àwọn àjẹ́ o sọ wá rí n tó ṣe yìí lọ́wọ́ bá pẹ́ tó kúrò láàyè ah, ẹ pariwo gbogbo agbègbè ọ sì jáde sí ọ ìwọ ọmọ bínú ìwọ ọmọ bínú ìyàwó ẹ má bínú o. lẹ́yìn ah! ẹjọ́ torí ọgbọ́n ẹ dáríjì mi ọmọ èké ló ń ṣe mí mo bínú sí mi ẹ dákun ara bíi ọmọ ló ta mí. adùnọlá ìhun ni ipò lè sunkún ọ̀rọ̀ tútù lè tẹnu ẹ̀ jáde èmi àjẹ́ lọ́wọ́ abẹ ọmọ pé àjẹ́ gbẹ̀bẹ̀ ah. n ò lè gbẹ̀bẹ̀ à ah. bí wọ́n bá gbẹ̀bẹ̀ mọ́ dalẹ̀ àwọn ẹlẹ́yẹ eh. ìdókòwò. ẹ kì í ṣàjẹ ìyá mi eh. ìmọ̀gbà tí mo sọ bẹ́ẹ̀ mọ́ bínú ah. ẹ dákun. okojú àpò ń gbà ní òkè tí a kò eh. ọmọgbà náà ẹni ẹlẹ́ni lọ́gbẹ́nu rẹ sọ <laughs> aṣọ ọmọ ẹkún sùn báyìí ẹnu ẹ ti ń gbó jatajata ń jẹ́ òòyì ó lè fi sunkún kẹrin aláwọ kẹrin aláwọ. ẹ má fẹ́ kúkú fún mi ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ̀rí ni mo fẹ́ mọ rí ẹ ṣàánú mi ẹ má bá ń ké ẹ ṣàdúrà fún mi ní ẹ dárí jì mí torí Ọlọ́run. adùnọlá ò lè bẹ̀bẹ̀ wọ ebi àyìn náà mo wà nínú ilé mi ló ti wá gbé mi jólẹ tó fi mí nàkànàkàn tó fìdí mi sọlẹ̀ bí àpò yéré àbí kẹ́ni láàrin ọlẹ́kùn ẹkún rẹ̀ èso ni mm-hmm. ẹ lọ bá wọn tí wọn ní àjẹni mi tí nǹkan lọmọ lọ bá wọn àbí ìwọ́n wọ́n ní àbáyọ sọ̀rọ̀ ayé rẹ̀. ẹ dákun ẹ̀yin náà wò mí wà ní máa ń wọ́nà àbáyọ ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ tẹ mọ́ bínú mọ́ ẹ dáríjì mí kẹ́ ràn mí lọ́wọ́ ni. ẹ ta ló àkọ ẹ. ó ti ọmọ yìí ń ṣe kí ló dé tí ọ̀rọ̀ bá rú ni lójú tó bá rú ọmọdé lójú yóò sì tọ̀ àwọn àgbà lọ yí pé ẹ̀yin àgbẹ̀ má má wò mìíràn bó ti rí ni bó ti rí ni bẹ́ẹ̀ mi náà ṣe ọ̀dájú abiyamọ tẹ́mi náà sì bí pé bẹ́ẹ̀ yẹn bá ti wá burú wàhálà dé ó ó doṣó ó mèrè ó di lẹ́bọ lóògùn ẹ máa sẹ́nu yín kọ́ bá ṣe wípé ni tí ò ní gbẹ̀bẹ̀ ní ìsìn èmi náà ó o ah. mo rò wo mm. wọn júwe bàbá kan fún ẹ báyìí ah. orí rẹ ó sì bọ ọ ṣe orí rẹ ò ní takò ọ o orí rẹ ó ṣáájú débẹ̀ kó tó ṣe mm-hmm. mm. ọmọ rẹ ò ní kú mọ́ nílẹ̀ yìí tó mm-hmm. bá ti júwe ọ̀dọ̀ bàbá ń fún mm. lọba lọ lágàn ah, lọba dọ lọmọ ọtàn. Hey. Eh bílé ayé mà ṣe rí nù ṣé wọ̀ wá mọ̀ pé olóòótọ́ ìlú nìkà rẹ̀ gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu mọ̀ ń sọ. gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu mọ̀ ń sọ. bẹ́ẹ̀. iyún ló jẹ́ kí wọ́n pè ya tèmi lájẹ́ mo rí ṣe lọ́lá awù sórí ẹni tó bá pè tó bá ń jẹ́ òǹgọ̀ǹgọ̀ là jẹ́ kò wá sẹ́ni tó máa pè tí ò ní jẹ́ ẹni tó bá sì pè tó bá dáhùn wọn ni wọ́n pè lájẹ tó bá pè wọ́n sóòkì ń dáhùn àbí tó bá pọ̀ sóòkì ń jẹ́. ohun tí mò ń sọ fún un kókó là kú ò lẹ́kọ̀ọ́ ń tó lọ ti lọ ìyá wa ti kú ń tó wà nílẹ̀ ló jẹ́ amójútó. kó burú ihun tí mò ń wá ní ìkúkú tí ìrìnà kò ní ẹ̀yin ọ̀rẹ́ mi ń tó wù mí lọ́kàn ẹ fún mi. Eh. àní mo fẹ́ gbẹ̀yẹ. Ah! Hmm. Ah! dákun mo fẹ́ gbẹ̀yẹ ṣé tí wọ́n bá rẹ̀ yóò dààmú tó mo ti ń jẹyẹ. ẹyẹ màlá pé àwọn àgbà wọn máa ń jẹyẹ tó o bá rẹ̀ yẹ ẹ̀rù bọ̀ àwọn àgbà tó ṣèpàdé àgbà àwọn náà ń pè lẹ́lẹ́yẹ o bí ọmọdé tiẹ̀ kọ́. Ah bí ọba sọmọdé nu wọn mo fẹ́ kó torí mi bẹ̀rẹ̀. Ah! kó torí tiẹ̀ bẹ̀rẹ̀. Hmm. ẹ dákun ṣe é o ẹja pati ẹja pati ìyín ò sọ̀rọ̀ ó yá ẹja jọ. Hmm. ẹja jọ tí ó sọwọ́ sí i. wọ́n ní mi ò sí kan. yóò ah, sí yóò sí kan. yóò sí yóò sí àpò. wíyá wíyá wíyá jẹun. àbí. Ah! tá à lọ gangan la dé yìí ibi tọ́lọ́mọ ti ń sunkún ọmọ yẹyẹ ti ń fìyẹ́ lù yẹ pẹ́pẹ́pẹ́ ọ̀ká àbọ̀ sáàrin wa mo rí ṣe lọ́lá bó ti yóò rí nù ìwọ mọ̀ pé gbogbo àwọn tí wọn náà ń bá pàdé láàrin inú ìlú àjẹ́ ń bẹ láàrin wọn. bẹ́ẹ̀ ni nínú ilé ọba àjẹ́ ń bẹ ń bẹ ilé ìjòyè àjẹ́ ń bẹ ń bẹ níbi o ti ń tajà àjẹ́ ń bẹ ń bẹ nínú ilé lọ́kọ láyà àjẹ́ ń bẹ ń bẹ láàárín àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń kọ́ àjẹ́ ń bẹ ń bẹ nítorí pé ńgbà tí òòṣà òkè tó dáyé tán ọwọ́ kó apá kan ó kó láwọn àjẹ́ lọ́wọ́ yíhun la jẹ́ pàṣọ fẹ́ntọ́ àbámọ̀ wáyé ń bẹ orígun mẹ́rin ni gbogbo àgbáláyé pátápátá làjẹ́ ń bẹ wá wo orí nípàdé àgbáyé la sì mú sọ̀rí kọ̀ọ̀kan olórí kọ̀ọ̀kan pé kán wá pàdé rẹ̀ lónìí kán ṣàjọyọ̀ fún ọkàn bẹ́ẹ̀ ni bọ́bá wa di ogójì ọjọ́ àtọjọ́ kan sùn ọ wà sàṣì wá àwọn àgbààgbà ẹlẹ́yẹ wọn jà sí rẹ̀ káàbọ̀ mọ̀ríṣẹ́ lálá òkúrin àwa lórí yìí o kí ni kókó tó gbé ọ wá gan. yèyé wọ́n pè yá mi lẹ́lẹ́yẹ wọ́n pè ìyá mi lájẹ́ wọ́n fàbùkù kan ìyá mi ìyá mi ò sì ní nǹkan kan wọ́n sì dààmú rẹ̀ títí tí wọ́n fi pa mo wá wò wípé ẹlẹ́yẹ tí ń pè ìyá mi tí ò sì ní kémi ọmọ rẹ̀ kúkú wá gbà kí n lè kọ̀yà fún ìyá mi gbogbo ẹni tó sọ pé kí là á ṣe yèyé òun là á ṣe yàn ẹ dákun ẹ fún mi lẹ́yẹ ẹ gbà mí sáàárín yìí. káàbọ̀ òkú rèé o òkú ọmọ ṣe <laughs> ó ti dẹlẹyẹ ó ti wà nínú àwùjọ àwọn ẹlẹyẹ àwa wà gbà ọ torí pé ọ̀gbàgbà tí ń gbalẹ̀ lára ni wá àwa gbà á wọ́n ní igún dúró go àkàlà dúró go ẹnì kan ò wá ní bá dé lórí kú kó lóun ó pagún ẹnì kan ò sì ní gbé nígbàlẹ̀kẹ̀ lọ́rọ̀ àkàlà kó lóun ó pa ọ̀dà wa lónìí. àbí mo kéré tó fi wá dá mi sí mi láà ojú ń dùn mí. àlọ́ ọgọ̀ ọgọ̀ fẹnu họra ah, ah. mẹbí wọn ní bàlejò bá wọ̀lú bàbá ó lé ní kọ́kí wọ́n sì tún lárabà ní bàbá ẹni abálábà ń bàbá. bí yẹn ewu ò bá tiẹ̀ tó ni fẹ́gànà kú rèé tó bà lẹ́rù <laughs> ẹni sùúrù o mm. ṣé bí gíga ò bá tiẹ̀ wá gbọ́n mm. ṣé ó yẹ kí kúkúrú náà wá gọ̀ ni ẹ̀yin méjèèjì wá ń lanu ẹ̀sìn ń padì ẹ̀ ń lanu ẹ̀ ń padì bẹ́ẹ̀ nítorí ẹ̀ ti. <laughs> ẹ̀bí yín kọ́ ojú ọmọ túra rí. ọsì fẹnu ọra pàápàá. ọgọ bọ́lá bá gbọ́ kò ní sọ fún ọ̀pọ̀ ọgọ ọgọ. ẹ dúró náà ṣé bí wọn lọ́rẹ̀ bá ní bàbá ẹni abálábà ń bàbá. ó ní bọ́lá bọ́lá bọ́lá ní fún wọn tilẹ̀ tẹ́tẹ́ bẹ́ẹ̀ kan ṣe ní. ẹ ti lọ gbọdọ̀ ẹ gbọdọ̀ sí bọ́ọ̀lù sọ́bí ọ̀rọ̀ ọkọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó fẹ́ bọ orí ẹ̀ ó fẹ́ bọ orí ẹ̀ Yétúndé kí ló dé tá a wá dènà dèmí àwa dé ọlẹ́kùn ni kó o lè mọ̀ wípé àjòjò kì í wọ̀lú kó máa tẹ̀lẹ̀ báṣu báṣu bẹ́ẹ̀ ni a fẹ́ kó o mọ̀ pé bálejò bá wọ̀lú yóò lajú ẹ̀ sílẹ̀ báyìí kó lè fi ríran ni eyín ẹ̀ tẹ̀lẹ̀ gíragíra <laughs> dídẹ́kẹ̀ mi kì í ṣe pé bóyá pé mo bẹ̀rù o pé mo dákẹ́ wọn ò fẹ́ tẹ̀lẹ̀ bàṣubàṣu bó ṣe sọ ni torí pé mo ṣẹ̀ṣẹ̀ wọnú ìlú ni. níyùn ìwọ. èmi. ó yẹ wá nǹkan kí ló tún wá ṣẹlẹ̀. ẹ ẹ mo fẹ́ jẹ́ ọmọ yìí pọ̀ ọgọ́ fẹnu ọra ọ̀sùn láfojúdi. ìwọ náà bàjẹ́ ọgọ́ fẹnu ọra ta ni ọ́. èmi èmi ò yẹ gbé ní ẹwẹ́. ẹ sọ bíbí lọmọ ni ah, ah. àbórí ń ta ọ ni. èmi ọmọ àgbègbàdo ọ̀nà sọmọ lẹ́ǹkùlé. àti gbọ́yìn rí. bó bá gbọ́ ogun bí ò gbọ́ ọ̀ràn. ẹ sọ mi mo tún ti gbọ́yìn náà ni. <laughs> ọmọ yìí pé ẹnu lè rí bọ́ lẹ́sẹ̀ bí o dúró sí. ó dà pé ẹ fẹ́ parẹ́ ọmọ fẹsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí ní fẹnu kọ ọmọ sàn tí ọ̀ràn ọlọ́run lójijì ṣàánú ara rẹ o ó rí pé ìdí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ la wà <laughs> ó ti yọ àwọn kan bẹ nínú igi tó yẹ pé mo lè ràn sí ọ tí wọ́n pa ọ lẹ́kún ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ kò séèyàn bí tá a wà yìí tí n bá pa ọ́ ta ní ògbókù rẹ̀ òkú rẹ̀ ọkàn máa rùn káàkiri àdúgbò. dákun gbọ́ bá wa pa èmi o kí ló ṣe fún ìyá rẹ̀ ń lé. ìyá mi wà nílé ọmọ gbádùn ara rẹ̀. Ah, kò burú eléyìí tó sọ yìí níwájú ọmọ yìí pé ọmọ kékeré tó bá lóun wò di àgbà ìgbó báyìí ni mò ń gbé. wo ọmọdé tó bá wò di àgbà bóyá ìdí àgbà ọ̀dà ẹ̀yin àgbà òfò yìí ẹ̀yin ni kẹ́ ẹ tún di ara yín ṣe hmm. òkú tẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ hàn ta gbogbo àwọn ọmọ tó ti lọ́jẹ tó ti lọ́mì bíi kàlùkàlù àwọn ọmọ tó ti pa tó ti dá lóró òkú gbogbo wọn pátá mọ́mọ́ fi tiẹ̀ sí tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi tó o bá kọjá yìí rẹ gbòòrò gbìọ̀. ìyún èmi. kaniọ́ tó ń pàtàkì kaniọ́. wọn wá yí ọmọ yìí pé ó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. àbí kí n sáré sí kàpọ̀ kí n súnmọ́ kí n fọ́ ní etí. Hmm. bí òwò ló bí yàn kẹrẹ. Hmm. àdí olóṣèlú ọwọ́ àǹsọ̀ rẹ̀ ṣe ọ̀n tó pẹ̀ ọ̀fẹ́ lè mọ túró pẹ̀ kọ́ ọmọ túró ọwọ́ à ń kọ́yìn sí mi ajé olóso ni ọ ọwọ́ adọ́gbọ́n fẹ́ kí n rídìí rẹ̀ tí bá gbégbádìí fún ọ ọmọ sọ́tì lè oṣù. kò burú bí kún ló lóko ni bí tàkùté ni. màá fọ ní etí màá fọ gbogbo ètò ìfẹ́ yẹn. wo wojú mi tó wo yìí. ọmọdé rẹ ọmọ ògùn ìpè lẹfọ. ọwọ ọ̀gbẹ́ni bàbá wẹrẹ lẹni tó dúró síwájú rẹ èmi kan ti wà pẹ̀lú àwọn àjọ òṣogbo aláyè kòtò ayé mo ti wà. taniọ́ mm-hmm. taniọ́ tani. ọ jẹ́ pé mi ti dán ọmọ ń gbà ni bá ti fi ọdún oògùn ti pẹ́. ọ̀gbẹ́ni àwọn tó ju ọlọ tó ń ṣèkà jù ọlọ àwọn nǹkan àti wò kiri ká tí kànlẹ̀kùn kókó ká àwọn lájọ ń wà ìwọ kéré. èmi kéré èmi oyè gbélé àwẹ̀lé kéré. àbí kì í ṣe kíní òfun. èmi ọmọ awúre bàṣẹ jẹ́ kéré. àbí kì í ṣe kíní òfun. mo sì fẹ́ ṣe nǹkan tí ọ̀dà lọ́sàn-án. kí ló mọ tí ṣe tí ọ̀dà tí má gbé gbàdí fún ọmọ sólátẹ̀yìn ọ̀gbẹ́ni ilé ẹ̀dínà jọ ọ̀gbẹ́ni. ara ń tà ń wí nù. wọ́n ti kọ́ nífẹ̀ẹ́ mi ọmọ ọkọ mi pè láti dọ́ ẹ̀ èmi yẹn e sadélékè o ọlálékè ló kọ mi. yóò padà yìí sí lẹ́nu ah. adélékè. sẹ́wọ̀n ah, ah. náà sunú ni ibo ladélékè mo lọ́lá lékè ló kọ́ mi tó wọn náà tún ti fẹ́ mọ pẹ̀lú ọ̀bọ̀jà wúrà ni. ìfẹ́ tó ní sí ọ ẹlòmíì náà ní adélékè adéèrè ó sì lékè náà àmì o tún ti yọ eh, ọlálékè ọ̀rẹ́ mi rírì ò ní burú. àmì àtiwọ́ náà. Eh, ọ̀rẹ́ mi ọmọ dáadáa ló yá yìí. wo ẹyẹ tó rẹwà nínú igbó pọ̀ àmọ́ kì í yàtọ̀ àyìnkẹ́ àyìnkẹ́ kọ́ ọgbọ́n lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹta àyìnkẹ́ ó ní ìfẹ́ rẹ̀ lọ́wọ́ àlọ́kàn mi. àìkẹ́ tí ò tí gbà. ẹ kò jẹ́ ìsinmi lóbìnrin gbà fún un kódà bó jẹ́ àádọ́ta ọdún làyìnkẹ́ tó gbà fún mi wò ó wọ́n jẹ́ ń tàn án kì í dùn ó dì. bẹ́ẹ̀ ni. ọ ò rí fọmọ ìyá yìí ọmọ dáadáa ni ọmọ tó rẹwà bí eléyìí. àṣàkẹ́ ọmọ dáadáa ni bẹ́ẹ̀ lọ sí rẹwà àmọ́ kò sọ náà bẹ́ẹ̀ sórí ìjàpá ìjàpá tó bá wù ọ́ ìṣàyà ah! ohun mo sọ fún ọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wá kò sí èmi ò ah. mo ní náà bí nǹkan ọ̀hún tá à ní dandan ọ̀nà wà bẹ́ẹ̀ ọ̀nà bá wà bẹ́ẹ̀ fún ọ ìwọ ọ sì gbà bẹ́ẹ̀ ọ̀dà gbé tiẹ̀ wá. ń gbọ́ ó ní àjẹ́ ìjàpá ṣebí ìjàpá ló kọ rẹ ọyọ onílàákàyè ṣé gbogbo ẹnu ló máa fi sọ̀rọ̀ ni tèmi mo sọ bẹ́ẹ̀ tí mo pín ìpèyà rẹ lájẹ ní ìsìn tó ń bi léèrè pè níyà rẹ. ìṣe mọ parọ́ níbi tó wí ni. má jò sùkún relé o má jò sùkún relé kọ́ lọ bìyà rẹ léèrè o. ṣé ká máa parọ́ ni tèmi fẹ́ gbọ́ tó ọ̀sán náà ni. ẹ bọ́bọ̀ tiẹ̀ wàá jáde níyà rẹ ṣé àmọ́ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ni. ṣé lè wá jọ mi kí ni yóò náà mọ̀ bí èmi ò pè yá rẹ o kọ́ ọmọ sunkún délé kọ́ ọmọ rè sọ fún ọ wọn ò pè yá rẹ o o kẹsẹ kó pè wọn bẹ́ẹ̀ ó ní sàjẹ ni wọn. ẹnu jàpá lọ ti gbọ́ o jàpá ní ìdí ọlẹ rẹ èmi kọ́ mọ sọ o ìwọ lọ gbé ìlú ọlọ. èmi lọ́mọ ah, ah, ah, ìwọ náà sọ pé ó ní ṣé mi ò mọ̀ pé yàrá rẹ̀ àjẹ́ ni. sọrí pọ́nmọ́ ìsunkún rẹ̀ lé ni ó rí bí èèyàn ṣe é pé èèyàn tẹ́ẹ̀kẹ́ ń pariwo irú kọ́nà wọn jẹ́ pé lẹ́dùn àgẹ́ ní bẹ́ẹ̀lì ayé gan ẹ bẹ̀ ọ̀dà ọmọ lórí ẹ kà ń pariwo ẹ̀ ń gbó bí ajá. yíyún èmi àti ìyá mi. ìyá wa wọn ọmọ ẹgbẹ́ yẹn ni ẹ dàpọ̀ ẹ forí jì o kọ́nà sẹ́yìn rúkúbọ̀ tí mo mú dání ẹni tí ń pariwo mo ni wọ́n jẹ̀mọ́ ẹni pé kí kí kí wíṣíwíṣí kàtàkàtà yẹn pariwo ranù lé lórí. ìpẹ́jù náà wọ́n lè fọmọ lórí. Ah, <laughs> ọwí bẹ́ẹ̀. àwọn ọ̀jẹ̀ wí ẹ dákun ẹ forí jì mí. Ah, ah. n ò gbó bí ajá àmọ́ mò ń gbó ọ̀bọ. Ah, n ò sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ forí jì mí ẹ má bì mí. náà ni kò tí ì sí ìbínú náà ńlẹ̀ ń gbọ́ kí ló wí fọ́mọ mi àjọkẹ́. ọmọ yín. àjọkẹ́ abọ́ ọ̀dà àmọ́ èmi èso ọmọ ni. èwo nu. èmi èso ọmọ. kí ló pé mo wí ẹ mọ wo bí titun kàn mí lábùkù ṣé èmi béèrè béèrè lọ́wọ́ rẹ o tún fi béèrè dáhùn béèrè lọ́wọ́ mi kò burú àjọkẹ́ kí ló wí fún ọ. bébí ìwọ ìwọ o ó sì lánú rẹ lágbárí rẹ ó pè mí lọmọ ìyá àjẹ ó pè ìyá tèmi àjẹ. <laughs> ìyá wa ṣé èyí ò lẹ́wọ́ tẹ̀lé wa fún. sára <laughs> ọmọ yìí ọlọ́run jẹ́ wọn gbé ni o eh, bó tiẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń sọ pé ẹlẹ́yẹ o àjẹ́ nìyí o àwọn ènìyàn ò gbàgbọ́ ṣùgbọ́n ẹnu ẹni mo ti gbọ́ tí mo ti gbọ́ mo mẹ́ pókòdó ọ̀rọ̀ ọmọ gbọ́ lẹ́nu rẹ̀ hmm. mo ti gbọ́ òun òdodo mo gbọ́ mo sì pé kẹ́rọ̀ wo bí ọmọ ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́ lẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ ìbéèrè la béèrè lọ́wọ́ rẹ̀ mo sì pé mo sì bí pẹ̀tà ń gbọ́ ṣe ìyá mi rẹ̀ ọlájẹ̀ ṣe mo sì yọ̀ ọ́ dà ní pé wọ́n ní o.

ó ní yá wá sí i hmm, ní àwọn jẹ́. ọ̀kàrẹ̀ jàre hmm. èèyàn akúkú máa fẹsẹ̀ ẹlẹ̀ tí máa fẹnu kọ kò sí yọnu sọ wá fẹ́ gbọ́ ètò wí lónìí ọ̀wà máa wí bẹ́ẹ̀ kì í kì pọ́ wí bẹ́ẹ̀ kì í nìkan wọ́wọ́ wí bẹ́ẹ̀ wọ́n gbó lọ jẹ́ ọ̀nà mi. ìyàwó ẹsẹ̀ ń jẹ́ òdodo ọ̀rọ̀ làwọn rí táwa sọ òpòlúpo ra mọ́lẹ̀ òtí ẹ̀ á mọ bẹ́ẹ̀ ẹ pé mọ́ ọ sọ ó jẹ àbí kéèyàn orí nǹkan ọ̀rọ̀ yín gan kéèyàn ọmọ dáa lé ẹ̀dùn ràn mí ń sẹ̀ wọ́n rán mi sẹ́ wọ́n pé kí n wí bẹ́ẹ̀ ìdí òro ẹ má kí ẹ lé sọ ojú kan náà wọ́n wà ní mo bí léèrè o. àti mọ̀lété ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ owó jọ wà ṣé mo parọ́ ni títí ìyàwó mi ló sọ nù wọn ní ìwí fún yín ilé wo ni wọn wà wọ báyìí tí wọn ti sọ fún ẹ tí ó fi tètè yé wọn o ó ìlọ́yà òdìlé àgbò. ìyàwó ti dóde ni múlẹ̀ ti fẹ́ yẹ fún olókùnkùn àwa lẹ́yìn. irọ́. ha. Ah, lẹ́nu pé kí n sunrun ọ̀sán kéèyàn ò jí láyọ̀ àtàlàáfíà ẹ sì ń porí mi gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ ń kọ̀rọ̀ bìkan tẹ́ ń porí mi ẹ̀ ní nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ọlà mi ó jẹ́ tẹni ẹlẹ́ni ẹ̀ ní nísìnyí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fi ọ́ dáa fún mi ẹ̀ ní nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fi ń tẹ́gbẹ́ ẹ̀yin náà ní nísìnyí ewé ojú omi ní tìgbẹ́ mo dò sí bàtà lónìí tí lékè odò gbogbo ẹ̀yin ọ̀tá mi pátá wọn ò lè kéèyàn ẹ̀ tún wá ní farare lọ ń ṣe yín jàmbá ń bàtì yín jẹ́ èmi mọ́ sọ bẹ́ẹ̀. bó o ní o àwọn ẹni eléku ọ yín bá béèrè lọ́wọ́ rẹ pé ṣé dáadáa mo bá ọ àmọ́ yín dáadáa o bẹ́ẹ̀ ni oòrùn yóò ní wọ̀bọ láyé ó tó gbé gbùrù gbàdà kọ́ mọ́ bá kúkú àìmọ̀dí mo ní láti ṣàlàyé fún ọ ìyá rẹ ń bẹ nínú gbótó ní mọ̀mọ́ pé kò sí nílé ipò ní mi láìdá ọ̀fẹ́ pa mí. pé bí ìyá mi bá wá ń pèrè yín láìdá gan ebí sì lè bá ìyá mi bí wọ́n bá ti pèrè yín láìdá ẹ̀wọ̀n wà tèmi tá a wá bá ń lé. ìwọ kẹ òkèrè ọ lè sọ tá a mi lófò kàlá kan lọ jẹ ó sì kú lẹ́ẹ̀mejì wo eyín mi kú ni oró ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú mi kú ni bá ràn ju ọ kú gbogbo tí ń bẹ lára mi pátá ikú ni kò gbọdọ̀ tọ́ tí n bá ti ń bínú ara mi máa ń le gbogbo oró ara mi máa ìwọ kẹ sẹ́ni tí ó gbà ọ. asúná tètè ní wojú ọjọ́ arìnà gbẹ̀rẹ̀ ní wojú àwọn èrò àṣẹfìdí tọ̀lẹ̀ ń tọ̀kẹ́rẹ́ bókìtì ọ̀gán bá jìn orí ara ẹ̀ ní jìn lẹ́kọ̀ọ́ tó tágbá gbẹ́ báyìí orí ara ẹ̀ ní fi ibò ikú pa ọ́ bọ́ ọ bá lágídí ikú tó ọ bá kú. mo dáná mo dáná ni pé àjọkẹ́. padà yé mi ẹ̀yin aráàlú yìí wọ́n fẹ́ kán mi lẹ́yìn ọ̀kan àmọ́ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìjà ń bọ̀ ìjà ò tíì dé wọ́n gbádùn mi tó nù rí ìsọkọ mi n kì í sọmọ kù sílé so elédùn àmúdúpẹ́ ooo àwa lẹyẹ kí àsọpá ti wá ló gbé àárín ó yẹ mo ti wà láàárín ọ̀rọ̀ ọ̀fẹ́ èmi ìwọ ọjọ́ wo lèmi àti ẹ lájọ dúró lájọ jókòó lájọ sọ̀rọ̀ rẹ̀ débi pé mo wá fún ọ ní pàdé pàdé pé kọ́ wá bá mi kí n fún ọ lésì. ọmọ gbàgbé nǹkan ni àjọ jókòó àjọ sọ. wọn ní yẹnu ẹbí yìí ó dáa dúdú bíi kóró òsùn òun ò fẹ́ nù bí kò sì sẹ́ni tí ó sọ pé òun ò bọ̀ àfàwọn bíi tiẹ̀. inú ah, ìlú wa náà àwa awítá ìwé òtún rínú ẹbí gidi òrí bẹ́ẹ̀ lọ ọmọ ìyá àjẹ lásán lásán. lẹ́nu ẹ lẹ́nu tiẹ̀ kóró gbámọ́ lẹ́nu bó ṣe sọ̀rọ̀ ọmọ ìyá àjẹ rídà kò bá àjọmọ ìyá àjẹ o kò bá àṣìjọmọ bàbá oṣó o ò san mọ́ná o ò ṣe é rí mọ́yàn wọ́n bó ṣe dàbí tán fọwọ́ nù la ẹlẹ́sìn mi. òkú kúkú wájú okùn ẹ̀yìn nígbà wọn bá mẹ́ràn rẹ tọ́jú ẹnu kárí ilé ni wọ́n fi ọ́ sínú ẹgbẹ́ wọn fún àmọ́ ìjẹran rẹ wọ̀n wọ̀n wọ̀n. torí bàbá ti ń dọ́dọ̀ rẹ̀ èyí tó dáa jù tó lè pé wa o ní kó sì máa tẹ̀lé ara ẹ̀ dẹ̀ <laughs> àbí kí ló pé mo <laughs> kọ́ máa tẹ̀lé ara ẹ̀ dẹ̀ ni ló mọ̀. ayọ̀ni. ayọ̀ni. wo èjì rẹ̀ fi ayọ̀ni lẹ̀ bí ọba sí ilé bí ọba ti dá olóhùn fi ilẹ̀ sórí kíní burúkú ti ń lọ yìí jẹ́ àtẹ̀lé kárẹ̀ ìdámọ̀sẹ̀ rẹ̀ lẹ́kùn kájí ọmọ tó ṣe láì dáa yóò jẹ́ lórí burúkú nù yà. pé ká tẹ̀lé. yóò jẹ burúkú nù yà. dákun èmi lóore ṣe lọ́dọ̀ ayọ̀ ni. ike àti mọ̀ ni. ẹ wò ó ẹ jẹ́ kí orí ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí orí yín pé o ó ti yàtọ̀ kẹ́ni gbogbo yọ owó aró ṣé bí ọ̀bùn ẹ̀yin méjèèjì wá ni ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ mi dùyàwó ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lápá yìí lẹ́mọ̀ mi du àjọ ni ṣé kí ẹ wà gbọ́ná sí àjọ ni ò sọ fún yín pé èmi ọkọ àfẹ́sọ́nà òun ni. ṣé ń gbọ́dọ̀ rìnrìn òpònú òwe tó yẹ káwọ̀ ọ ni wọ́n á rán fún àwa yìí <laughs> bí wọ́n bá tẹ̀ wá ń pòwe pé ọ̀yẹ́ ni gbogbo kó dínwó aró ṣé bí àkọọ́lẹ̀ tí wọ́n mọ̀ ẹ̀yẹ́ ẹlẹ́yẹ ni ẹ fẹ́ báyọ̀ ní bọrí àbí àbí o ò ti mọ̀ pé gbogbo òlù lọ́mọ̀ wípé ìyá mi rẹ̀ lẹ́yẹ ẹ báyọ̀ ní bọrí àwa làwa ni ayọ̀ ní yóò sì mọ sàbí amọ̀lẹ́dẹ̀ wa ni. èjì rẹ mo ti mọ̀ wípé ìwọ ló rọ ìfẹ́ ìrọ́kùrọ̀ ìwọ fún ọdẹ wá jẹ́ kí n sọ fún yín o ẹ jẹ́ kí èyí jẹ́ àsèmọ̀ fún ẹ̀yin méjèèjì níjọ́kíjọ́ tí n bá tún kọ̀nà yín kí a tó dọ́rùn eléwọ̀ fún mi wọ́n jẹ́ mọ́ tẹ́sí láì dá. èmi ò tiẹ̀ màjàdó máa sọ lórí bútà ń bá wí gan tó yẹ kó já fi ku gúùdì rẹ̀ lélẹ̀ ká lù bí ẹni máa kú ká lù bí ìbàrà ká jẹ́ ọmọ tó ṣe láì dá. ẹ̀yin dákun ọ̀rẹ́ mi òní ìsọjọ́ ìyá rẹ̀ àní àwa kìlọ̀ fún ni torí bí ọba jáwọ́ náà pálapàla ti ń dánwò yóò jẹ páànù yá ẹ̀yin yóò jẹ́ yá ẹ̀ ò jẹ́ àkìlọ̀ fún orí tí ó jìyà bó sùn yóò lọ bí tí ó ti jìyà èyí ò lọ sí gbogbo tẹ́rí tẹ́rí dáńkó sórí bí kùkùté àwọn olórí ibú obìnrin ń bọ̀ yín wọ́n wọ́n rí gílọ̀tọ̀ gílọ̀tọ̀ òsì. Ah! ó tiẹ̀ ti dábàá ìyá mi ṣẹ́rí àwọn èjì rẹ tún ni o wọ́n tún ti bẹ̀rẹ̀ o gbogbo ohun tí àjọ ń fà látọjọ́ wọ́n láwọn ò ní dákẹ́ ń bẹ̀ má dẹ̀hùn mi sẹ́ báyìí ẹ̀yin ẹgbẹ́ mo ti sún síwájú <laughs> ọ̀rọ̀ mi ti wájú ẹ̀yẹ ara yẹ ẹjọ́ sẹ́sẹ́ ẹ̀yẹ ara yẹ ẹ̀yọ sẹ́sẹ́ ẹ̀yẹ ara yẹ ẹjọ́ sẹ́sẹ́ ọ̀rọ̀ owó wa kò gbọ́dọ̀ tú òṣìṣẹ́ àwọn. ọlọ́gbọ́n ni o ti máa mà kókò tó o máa wá. àwọn ah, ò bá sí ìyáálé mi ò bá sí ilé mo máa ń wá. a ṣe é dì ní pàjá pẹlẹpẹ. ọjà ọjà ọjà ọjà ọjà. ó dàbí nǹkan kan máa bọ́ ṣe láti ní ìkànnì. ẹ̀yẹ̀ká ẹ̀yẹ̀ká. balẹ̀ mi o ẹ wà bẹ́ẹ̀ ṣe wà ó tẹ́ẹ̀bẹ́ ìtúká tẹ́ẹ̀bẹ́ ìtúká tí yóò ta ni níwọ̀ nínú ilé mi níbo ló lọ o fẹ́ fò ó yá fò fò lọ́bí tó bá fẹ́ fò ó rí pẹ́ẹ́lí tẹ́ẹ̀tì bú ìwọ ìkọ̀kọ́ ẹlẹ́yẹ ọ̀rọ̀ lọ́nà kí n tó wá fọ̀bọ̀ fàdí ẹ̀ so olórí rẹ̀ burú. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ọ. orí ẹ burú orí ẹ burú. wọ́n á. Ah! o gbó mi wálé o tún wáá jẹ́ ọ lọ bọ́ọ̀lù ṣe rí bọ́ọ̀lù ṣe rí bọ́ọ̀lù ṣe rí bọ́ọ̀lù ṣe rí bọ́ọ̀lù ṣe rí. tèwú jókòó ní ah! jókòó ní kí ṣàlàyé ara mi. o gbó mi wá kánu mọ́nu lé Òkìkí. sórí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa kò tiẹ̀ gbọ̀nà kan yé mi rárá. yóò ṣe yí ọ ah! kò lè yí ọ kò lè yí ọ tí n bá bá yín bí mo ṣe bá yín o tí wọ́n pè mí n bá yín bí mo ṣe bá yín ẹ ti lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ ó yẹ kí ẹ ti lọ lọ lọ lọ lọ. wo ara wọn ti sọ ni torí bó ṣe wọlé ó rí i pé ọkàn ṣe ọkàn ṣe gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni ẹ ẹ ẹni pé ó dọ̀ baranká ni ọkàn ẹ̀ka bó ṣe lọ ni tí ẹ bá pé ó lọ ní rẹ́rẹ́ ń bá ti rùn. dọ̀ baranká ó dọ̀ baraka ó wá ka sórí ibùsùn. sórí ibùsùn lọ́wọ́ rẹ̀. orí ibùsùn lọ́wọ́ orí ibùsùn lọ́wọ́ ó ah! sì mọ̀ mí ó mọ̀ tí mo lè ṣe o ó mọ̀ tí mo lè ṣe o. àràtà sọ́ni ni àràtà sọ́ni ni wọn náà ń wò mí rẹ sọ̀rọ̀ àmà wò mí rẹ ni ẹ̀rẹ́kùn tí ẹ bá yẹ pé tí ẹ bá yẹ pé wọ́n ń dì mí tàbí pé ayé ń ṣe ni ẹ̀rẹ́kùn nígbà máa fi rú ẹ lẹ̀ arẹwà obìnrin tó rẹwà tó jẹ́ pé èmi àti àyọ̀ká ọmọ ìyá alágbàdo ìsàlẹ̀ òkè irun ni ní lọ́nba ṣe ẹ̀rẹ́kun àyọ̀ká òtítì aláwọn ayọ̀rún ń dà mí láàmú ara ayọ̀rún ni àyọ̀ká. ayọ̀ òun ni àyọ̀ká ẹ fi jọ wà ní orí ibùsùn tí mo fi bá yín òkìkí. orí ah. pé n tí tu n tó tu tìsàlẹ̀ hmm. mo ṣẹ̀ṣẹ̀ bọ́ tòkè ni. Hmm, tí màá wá rìn sàsìkò ó ti tú tìsàlẹ̀. eré eré ẹlẹ́dẹ̀ ni ń bá mi lọ. ó ti wá da ó wàá dà lẹ́pẹ̀ hmm. torí ó bẹ̀rẹ̀ sí ní dà báyìí tí ilé ó fi mọ́ ni. ilé mu. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni wàá ní gbogbo tó ń rọ́ọ̀dọ̀. ṣebí nítorí wípé ẹni tó finú ilé ò rí bá ṣe nǹkan kan ló fi wò páyọ̀kà ló yẹ omu ń ta nítorí wàá fẹ́ ṣe páyọ̀kà ó wàá ṣe tí ó sùn ọ́ délẹ̀ iṣẹ́ yá. ní kíákíá ni wérewére kí lóore tó mi. mo fẹ́ lọ mọ mi. omi wèrè wo ló fẹ́ mu ah. omi òfòwò ló fẹ́ mu sóòmù mi fẹ́ yọ̀ ká ni mo bí ọ ilé lọ fún mi. tí n bá mọ mi nísì iná mi máa ṣe pòlópòló. jọ́ ṣe pòlópòló máa bọ̀ ah. omidé tóbi bọ́bí bọ́bí bọ́bí tí n bẹ́ẹ̀ fẹ̀yìn lélẹ̀ tí n bẹ́ẹ̀ fẹ̀yìn lélẹ̀ tó bàtí ìdìde mi odù níbi tó kúlẹ̀ sí o bye bye. mo ní kí n ṣe bẹ́ẹ̀. kásẹ̀ mi òkè. Okay n sèbá nàró báyìí nàró báyìí nàró báyìí nàró báyìí so o tún ti bẹ̀rẹ̀ o bẹ̀rẹ̀ n sàn kiri gbọ́dọ̀ bí o. mo fẹ́ kura ní wálé kí ló wí. kí ni yóò wá. yóò wá. bàbá yẹn lè jà bàbá mi lẹ́yìn. ẹwà ẹwà lélẹ́yìn ẹwà lọ wọlé wọ́n bẹ́ẹ̀ bí wọ́n sọ kún ẹwà kí èmi ò sọ pé wà tí ẹjẹ mi mojú kó tẹwàá tọ mi wá àmọ́ ọdún ọlọmọ ọ̀pọ̀ ẹ ló fẹ́ yẹ ọkọ ìyá yìí òun mi rí tiẹ̀ tiẹ̀ yọta kàkà bí egun ẹlẹ́rù nǹkan àwọn kan tí má bá mi ní wọn bá mi ṣàwádà ni. torí bọ́ jẹ sí torí bọ́ bá jẹ lòmíì bọ́ bá jọ ní tìbí ni ọ̀pọ̀ mi rí tiẹ̀. eléyìí búlẹ̀ yìí méjèèjì kí ni wọ́n wọ́n ń bì àyà mọ̀ kú ọ́ ọwọ́ bá mi ní ọkọ mi ìwọ. mo ní òjò jùlọ mo ní òjò jùlọ fún orí mi ń dúró ni. ní kí ni orí mi lágbàlagbà ń dúró. àgbàlagbà ní dúró ah, ni. ní orí mi lágbàlagbà ń dúró ni. kí ló wá sí. kí ló wá sí. kí ló wá sí. kí ló wá sí. àní òjò jùlọ. àní kí ló wá sí. ọ̀sán mọ̀ pé máa pa ọ̀dà ọ̀sán mọ̀ pé máa pa ọ̀dà rẹ̀ kọ̀ọ̀kan ọwọ́ á ní ìdádúró kí ni máa. ìwọ ìwọ ìwọ àní òjò jùlọ ìsọpọ̀ máa lọ ìsọpọ̀ máa lọ mo ní ọjọ́ ní ọjọ́ ah! ṣe sùúrù àná ah! ìwọ ṣe sùúrù ìwọ ṣe sùúrù ṣe ìwọ ṣe sùúrù ìwọ pàwọ́dà ìwọ pàwọ́dà ṣe sùúrù ọjọ́ mọ̀ ìwọ pàwọ́dà ọmọ yẹn ah! olóbì tó wá ń jọ sí ọmọ yọlóbì tó wá bọ. ọmọ yọlóbì. kí ló ń wá ṣe ń bì. ọmọ yọlọbì. ọ wá gbòògùn obì ni. òun náà tó wá gbòògùn obì àmọ́ ọmọ tó tó kàn mí. ọmọ tó kàn mí. ọmọ tó kàn mí. ìwọ ó rí tí fojú ẹ rí ah, ah. nínú ilé. Ah. ó ti lọ ó ti lọ ìkòkò ní gbomi kó gbẹ ìkòtùpá sọsọ nù rẹ ó rí tí fojú ẹ rí. Ah! níbi ilé wọn lọ́pọ̀ tí ń jókòó lẹ́rìí ibi ilé ló bá mi. ó rí ọ̀dọ̀ yàrá rẹ̀ mo rí lé. bomi wo bá ń já ọmọ rẹ ń gbẹrẹ pàkọ lọ́jọ́kọ́jọ́ tí n bá tún kẹ́fì rẹ̀ lórí ọkọ mi yóò rí tí wọ́n fojú ọ̀hún rí. ẹ dákun mo fi lé dùn àbí ọ mo mọ́mọ́ tí ìfojú rẹ̀ ràn mọ́ bó sórí bó ti wọn ò bí dáa kó tún dárú ọsọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kò tún dọọdẹ ọkọ rẹ̀ mọ́ mọ́ bínú mọ́ bínú. àjọkẹ́ àjọkẹ́ má bínú mo fi lédú àbí àjọkẹ́ ń gbọ́ kí ló rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ kí ló wá dọ́dọ̀ ọkọ rẹ̀. bẹ́ẹ̀ bá ọmọbìnrin tí mo wí fún yín pé ń bá mi du ọkọ rẹ̀. sẹ́mi ló ń bá wí sẹ́mi ló ń lọ́ka àwọ̀ sí. má bínú. ẹ wá bá wí fún ìyá mi bó bá ṣe pé lóòótọ́ ló ń fẹ́ òkìkí àṣepáyé òkìkí di méjì nu torí pé tó dẹ̀ ò sí fẹ́ nìkan. kúkú máa fọ́kìkí lọ mo ṣe bẹ́ẹ̀ ẹ ń bá ní kú ó ṣáájú mi kú mi ikú mi èsè ni àfọlá bó bá kọlá àtúkọlá torí pẹ̀lú ẹnu báyìí lẹsẹ̀ fi pè pòrò ojú ọ̀nà. ṣé bó o tún ní pọ́ tó ń bá mi lérí. ó dá lóhùn o sórí gbogbo ohun tí ń wí o àlọ́ lásán ní ń pa o ẹni tí ọ̀wọ́n bàbá ẹ̀ ní ìfọ̀n bá ṣeré obìnrin ìfilé dùn àbí. Ah. Ah, fìrọ̀ sí ńlá. kò burú. Ah, àjọkẹ́. ìyá mi. ó lè ti mọ ṣe máa kúnlẹ̀ fún ẹgbẹ́ ọmọ yín lẹ́yìn ah. tó ṣe pé lẹ́nu gọ́dọ̀ kò lọ́dọ̀ kò ní kó kú bí wọ́n gbà lẹ́wọ́n ń kúnlẹ̀ fún. àjọkẹ́ ó sì mọ̀ yín pé pàjẹbà lẹ́rù kò sí tí ó pàgbà tá ní bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀ pé mi ní èsì ẹran rírọ̀ o àmọ́ ibi tó ń lọ òun ó ti ń gogi kọjá ewé ọmọ nǹkan kan tiẹ̀ ọmọ nǹkan kan àjọkẹ́ wo ṣé tọkọ ọ lọkọ ọkọ tiẹ̀ ń bọ̀ ọ. ìyá mi kí n tún fòkìkì ilẹ̀ kí n tún fòkìkì ilẹ̀ ìyá mi kí n máa ṣe kìíní kí n ṣe sọ fẹ́ gbọ́ àjọkẹ́ eh. ọkọ tiẹ̀ ń bọ̀. ẹ dákun ojú wo ni bọ̀ òde sórí ah, ah. bàbá tó ń wẹ̀wú lórí kókó mi ó tó dé ìyá mi. kì í tí ì pẹ́ jù o láago mélòó tó bá ti pẹ́ jù ni mo ti mọ̀ sọ̀rọ̀ bébè ni mo bí ọ. ẹ̀yin àgbà náà lẹ sọ pé kò tígbà tá a dá sọ tá a fi rí lẹ̀wọ́ lóòótọ́ àmọ́ ìyá mi ẹ tún dàrú ọ̀dà kejì ó yẹ ní lásìkò kọjá àsìkò kan lọ. ó dà kése bíi tọkọ ọlọkọ mọ kàn mí lẹ́yìn ọkọ oge. gẹ́gẹ́ wọ́n àwòdì gbà ẹnu ẹyẹ báyìí lẹja wa ajá ìjòbí ó pòfolo àtẹnupọ̀ báyìí tàdán nǹkan ọmọkùnrin òkìkí tó fi ń dàgbòrò láàmú káàkiri tó jẹ́ pé gbogbo àwọn ọmọ inú ìlú yìí òǹkù wọn ni lò ń láwọn bí ẹ ńlá ta ó yá nǹkan ọmọkùnrin òkìkí o nǹkan ọmọkùnrin òkìkí o nǹkan ọmọkùnrin òkìkí o. Mhm. tó fi tó fi tó fi ń dalẹ̀ láàmú káàkiri gbogbo àwọn ọmọ yìí olóbì àjọ kẹtàrà rèé balẹ̀ gbàǹbà mi ní ẹ̀sìn tí mo jẹ́ tí mo wọ́n ibi ọba tó ti rí mi níwò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mm. wọn jalangbalangba káàkiri pàtó bá ní tọ́ọ̀ rí nǹkan ọmọkùnrin rẹ mọ́ ní wò níbo ni wò mójútó ọ ni mo ti mójútó ọ báyìí onímọ̀ ń wọ ọ̀ràn ń wọ ọ̀ràn mọ́. pé òṣùwọ̀n tòun kún láti lè gorí àpèrè àpèsìn olórí ọmọ ìyá lẹ́nu irú béèrè tẹ béèrè o pẹ̀lú gbogbo ògbìyànjú mi nínú ẹgbẹ́ yìí tẹ́mi rò pé ẹ̀kan lẹ́ni èmi o kémi ọbọ̀ sórí àpèrè mo wí wíwì mo bọ bíbọ̀ mo súnsúnsún pẹ̀lú. Mm, mm, kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni tó bá ṣe pé tèyún ò ní kò sẹ́ni tí ò sún sún sùn bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ tí òbí bọ bíbọ̀ kò sí sẹ́ni tí òwí wíwì lè tó dífá fún pé kò sẹ́ni tí ọ̀tọ̀ sí. sọ wá fẹ́ gbọ́ ó jura wọn lọ o mm. bẹ́ẹ̀ ni gbogbo wa nìṣòwò ògùn gbẹgbẹ alábàṣọ lódò àmọ́ yóò tó èmi ló kàn o. ní kíni kẹ́nikẹ́ni mo máa du oyè àpèrè àpè sí yìí o torí gbogbo wa lámọ̀ ní ẹgbẹ́ ìpè mi ló tọ́ sí ìgbà péréte bẹ́ẹ̀ ni ìyá mi ló lórí àpèrè yìí tó túmọ̀ sí pé mi ló yẹ kí n doyè àpèrè àpè sí i dákun bí ìyá rẹ bá wá ló gbà péréte inú ẹgbẹ́ sẹ́mi mo kó bá ni bẹ́ẹ̀ ni ìgbà péréte tó lòun ọjà ayé ọrẹ́mọ rẹ̀ máa yé ni ṣé kó tún jẹ tẹlòmíì mọ́ ni ṣe fẹ́ gbọ́ èmi ló kàn ọ́. abẹ́ tiẹ̀ mọ́ gbọ́ tí wọ́n sọ̀rọ̀ ojú orí ni sọ̀rọ̀ ojú orí là ń sọ tí mo rò èmi èmi jù ìwọ òjò mi là ń sọ ń bí ni à ń sọ̀rọ̀ ipò àtagbára èyí sọ̀rọ̀ ọjọ́ orí ìgbìwọ̀ àti ìyá rẹ̀ ni ta ló fi ìtàn ìtàn owó lẹ́bẹ̀rẹ̀ sí ní sọ táfì kí ló kàn mí pẹ̀lú tán. àbùkù olórògbò ìmọ̀ fún mi lẹ́sìn gbogbo yín ẹ̀sìn wò ó rìn. gbogbo ẹnikẹ́ni tí ọba gorí àpèrè àpèsè kó sàtìlọ́mọ̀ lọ́kàn rẹ̀ pé yóò bọ̀ bíbọ̀ yóò yàn yíyan yóò sì sùn sùn sùn kódà <laughs> kọ́mọ jayé lọ́kàn sọ̀rọ̀ ọjọ́ orí ni ti ń bẹ̀lẹ̀ tí mo fi ń sọ̀rọ̀ sẹ́ni tí mo fi ń sọ̀rọ̀ kí mo kulẹ̀ sọ̀rọ̀ mọ́. kí àwa ni. ẹ tí mo fi bù yín jẹ. ẹ tí kí ni fi sẹ́mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. dákun o ẹ má dẹ̀ sọ̀rọ̀ yín. ẹ má yọ tẹ̀mí sọ́tọ̀ ah, kí ló dé. dábà ń nàka sí mi ń gé yín jẹ. o tó bẹ́ẹ̀. dábà dábà bí yín jẹ náà ẹ yẹ nàka sí mi ń gé yín jẹ. ẹ nàka bí yín mi ń gé yín jẹ. ojú ọ̀rẹ́ yẹn rẹ̀. èmi mo rí ṣe lọ́lá àwẹ̀lé wọ́n wá ń bá mi du àpèrè àpésìn ṣé bí wọ́n bá tiẹ̀ wá báyàn du nǹkan èmi àtẹ́lẹ̀ tí ò tó mí ìdí mi káàjọ wá mọ du àpèrè àpésìn lè tó yẹ kí wọ́n kàn mú mi báyìí kí wọ́n sì fi mí síbẹ̀ ẹ dákun kí wọ́n béèrè tí wọ́n san o kí wọ́n béèrè lọ́wọ́ mi tí wọ́n ò fi í lẹ̀ ẹ bá lẹ́ranko oníwo ni ó pa ni síbi ìtìmọ̀ràn ẹ̀gbìn wá ni. mo rí sí lọ́la. ó yẹ kó o mọ̀ wípé àpèrè àpèsè èmi tó tọ́ sí rè. bẹ́ẹ̀ ni. o ò tiẹ̀ tún wá bẹ́sù o ò fẹ́ gbà o pè mí ní ìyá àjọkẹ́ o pè mí ní moríṣe lọ́lá o bá ti fàwẹ̀ lélẹ̀. ee tí wọ́n mọ̀ pé tún ń jáwẹ̀ lé ni bẹ́ẹ̀ bá tí wọ́n mọ̀ pé orúkọ rẹ tún ń jáwẹ̀ lé yín wà ní moríṣe lọ́lá òwẹ̀lẹ̀ kí ló dà. níwọ tó jẹ́ pé ìyá rẹ mò ń lé lára rẹ tó o jẹ́ gbé ọmọ tí mo bí lọ ọwọ́ alanu gbàgà mo yọ ọ pé ní ó kan ọmọ gan o. tó bá ní mo gàn mo gbà pé mo gàn àmọ́ so wá rí àpẹẹlẹ ìyá mi tó ń wò lára mi tó fi ń pọ́n mi ilé o iná ẹ̀ ní kó wá máa wò bó wá sí ń wò mí ìyá mi náà ló sì tún dúró wájú rẹ̀ bẹ́ẹ̀ mo sọ. sọ wá fẹ́ gbọ́ pé ipò tó ń wò òun tó fi wá rí mi fi hun èmi ni wọ́n wà bọ́ ọbẹ̀ o. níwọ. bẹ́ẹ̀ ni. ọmọ jẹ́ ń fẹ́ yẹ ẹrẹ sẹ̀sìn gbangba. èmi ọmọ olùkọ́sùn ọmọ èrè gàdúwọ́ lọ èmi àkúdágbádùn ẹlẹ́rìí ọjà tí n bá ra ọ bójóbójó bí n bá gbé tìyá rẹ sẹ́gbẹ́ kan n jí ọ gúrú gúrú. dá níwájú ta ni wojú mi wò kékeré bẹ́ẹ̀ látakéré ti fi sọkọ ojú o tó ti yí ọba ó fojú àgbàrá wo kú dẹ tìmí kó mi má ṣe takọ́ mọ́ rú ọ lọ. orí <laughs> tí mo rẹ́rìí kà kọ́ ọ máa jẹ fún jẹ̀dọ̀ rẹ jẹ́jẹ́ ní ah! ìwọ. ẹyẹ mi ò gbé ọmì torítorí. lémi. ẹyẹ mi ò gbé ọmì tapátapá. lémi. ẹyẹ mi ò gbé ọmì tẹsẹtẹsẹ. ìwọ ló padà padà níwájú ta ni. Ah! ìwọ èmi ni wọ́n sọ wọ́n báyìí sí eh. èmi ni wọ́n sọ wọ́n báyìí sí. àánú àbíyá mọ́mọ́ sí mi. ló ṣe ta ni. Ah! àánú tiẹ̀ gan ṣe mi. torí ń fi lanu ń fi ṣòfò bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ní kí ni. èmi lorúgà yà sí ìwọ. sọ wá pẹ̀lẹ́ tó wọ èmi tí wọ́n gbà ní ẹni tí wọ́n jòkó lé ní ìsìnkú ọ̀rọ̀ ìgbà náà kátó fọwọ́ bà fọ́sùn. wọ́n jẹ́ ọmọ yìí pé ẹran tá a fà tí ò já òun ni wọ́n pè ní tìsán. ó ti dáa ìpàdé dìgbà náà. ojú ẹyẹ dà ojú ẹyẹ rèé ojú ẹyẹ dá. ojú ẹyẹ rèé. ojú ẹyẹ dá. ojú ẹyẹ rèé. ibi awíládé yìí o ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ ń du orí àpèrè àpèsì ìgbà rẹ̀ méjèèjì ẹ máa bọ́ tẹ́ ẹ máa gbé kọ̀ọ̀kan ìtí kálukú bá gbé ilé òṣètùtù àkọ́kọ́ bó ti jẹ́nu ọ̀sárìyànjiyàn o ẹ lọ rèé gbé ọ̀yà ọ̀yà ẹ má jọ pẹ́ ẹ má jọ pẹ́ ẹ má jọ nǹkan mi pọ̀ tá a ṣe mí lónìí nǹkan mi pọ̀ tá a ṣe mí lónìí ẹ gbégbá ìtẹ̀ bá bá mẹ́ dáàbò ṣe nǹkan tuntun yín. fọwọ́ ara rẹ sí. <laughs> <laughs> ọmọ rẹ lọ́rùn ṣe nǹkan ètùtù àkọ́kọ́ ah. bó ti jẹ́nu o ọṣetán ah, ah, àwọn ẹ̀ tí ì ṣetán. olórí ṣé mo lè gbé tèmi. lọ gbé wá. ẹ ṣe ìyá wa. orí àpèrè dùn pọ̀ bẹ́ẹ̀ yóò bá débẹ̀ yóò jẹun kánú ni fọwọ́ ara rẹ̀ ṣe ọkọ rẹ ní nǹkan ètùtù àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe. ṣé o jù bẹ́ẹ̀ lọ yá. kò jù báwọn lọ. ó fara mọ́. ìwọ kọ́ o. pé ibi ọkàn lèmi máa fẹ́ mú. ẹ má fọ ọkàn bí ọkàn mu mo ra ń ja díẹ̀ díẹ̀ ni o ẹ má máa dúró. Ah. <laughs> <laughs> mi sí ọwọ́ rẹ ah, ah. atátó pọ̀ ah, ibi kíndìnrín rẹ̀ ni mo rọra mú. jòkójòkó ọtí jẹ́ ọ̀yọ̀yọ̀yọ̀yà ọkọ̀ rẹ̀ lọ́kàn báyìí ẹ̀rù gàlè ẹ̀rù gàlè ẹ̀rù gàlè kó dìde. kó dìde kó dìde kó dìde o ẹrù galẹ kó dìde o kó dìde kó dìde kó dìde o ẹrù galẹ kó dìde o. ọkọ àrí ìkẹ mo pè ọ ibikíbi tí ọba wà kò jẹ mi ní òun òdì mi tọba àlórí ìbùsùn kò jẹ mi ní òun òdì mi tọba wà lẹgbọnsẹ kò jẹ mi ní òun òdì mi ọkọ àrí ìkẹ o. tó bá ti retí èèyàn tó bá ti retí rẹ̀ retí rẹ̀ yóò sùn bó ṣe wú ni gédé pé tètè ya wọlé ni àrà mo ti dé <laughs> mo ti dé yóò kàn sùn iná ti bí ni eré pé pẹ́ tó wọlé. ọkọ àríkẹ́ o ọkọ àríkẹ́ o. dáadáa mo ti dé. Hmm. <laughs> ọkọ àríkẹ́ ooo. ọyá mú ọ̀bẹ òun kọ́ ọ fi gun láyà. ọyá ọyá ìgbésẹ̀ kejì ni ah. ìgbésẹ̀ kejì ni má bàa gbọ́ bá mọ̀ kọ́ fẹ́ ọ̀fẹ́ gorí àpèrè àpẹ́sìn. ọyá ọyá ọyá. Ah, àwọn ẹ̀rọ mi bọ́lọ́dún èèyàn tọ́lọ́mọkàn lóṣòro òǹkò làwa ṣojú ni mo ṣojú ni mo ṣojú òǹkò. gbẹgbà kíá àárẹ̀ kẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ. ọ̀ya. àárẹ̀ ìkẹ́ ọlẹ́nu rẹ ló fi lẹ̀ o. fún gbèsè kejì. lọ́rùn. Mm. ó tẹ́ ọ lọ́rùn ọ̀yà ẹ̀yin náà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà ẹ̀ṣúgbà. Huh? ọmọ lọ́tún fílẹ̀ báyìí o olórí ẹ̀yin ẹgbẹ́ mm-hmm. ọmọ ajá àbí tẹran ọmọ èèyàn ni ọmọ mélòó gan mo bí alákọ̀ọ́kọ́ lẹ fi súnmi súnmi débi mo dé kí n wá ṣe ìgbésẹ̀ ẹyọ kan tó kù ẹ tún gba lára pé ẹ tún wá ní pẹ́pẹ́sẹ́ o ọmọ kan lẹ ń fẹ́ ibo ni kí wá ti rí yìí o. èmi ọmọ ajá wípé orí ipò àgbẹ̀sìn òun ọdún. ẹ̀yin náà ti fẹ́ ṣe bẹ́ẹ̀. àbá ṣe ṣe nù àbí bá ṣe ṣe nù bá ti ṣe ṣe pọ̀ lásán di ayẹyẹ yòó bá ṣe ṣe nù o bí àbá wọ̀ fọdọ́dọ̀ kò lè yí ọlọ́yẹ àpèyẹ ní ẹgbẹ́ ìyàgbá gidi mú ya. irú ẹgbẹ́ wo gan náà làwa ń ṣe. ẹgbẹ́ náà ni o ẹ̀rọ ẹgbẹ́ àwọn wọ̀ fún kó dúró lé rẹ̀ ẹ dákun o ẹ dákun o ìtàbílẹ̀lẹ̀ nu o ẹ má jọ wá torí kó wá yẹ kó gbọ́dọ̀ yẹ lọ́sẹ̀ yẹ mo ti bẹ̀jẹ̀ yó o mo ti mẹ̀jẹ̀ aláìgbọràn o mẹ̀jẹ̀ yó o mo ti mẹ̀jẹ̀ aláìgbọràn o mẹ̀jẹ̀ yó o mo ti mẹ̀jẹ̀ aláìgbọràn o mẹ̀jẹ̀ yó o mo ti mẹ̀jẹ̀ aláìgbọràn o bá fẹ́ la fẹ́ ẹ̀jọ̀ kan wò fún kọjọ́ kólé rẹ̀ ẹ dákun o ó tó àbọ̀ ṣe tó àgbà bọ́ gbà. olórí ẹ dákun ń gbà tí ọ̀wá ti sí àǹfààní lọ́dọ̀ tí tó sì ti ní owó fèkọ́ kan rẹ̀ fóun ọba orí àpèrè. ọ̀hun náà ni ọ̀bọ̀ bẹ́ẹ̀ ìbọn ni pé mo ti tẹ́sẹ̀ ràn ọ̀hun ni ọ̀bọ̀ bẹ́ẹ̀. pẹ̀lẹ́ o oríṣi lọ́lá a ní a wá kí ọ fún tọmọ rẹ ni pẹ̀lẹ́ wà tẹ̀mọ́ra. a tún ní ká wá yọ̀ fún ọ lórí àpèrè tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ gùn yín pé kájọ fọwọ́sowọ́pọ̀ torí ká fọwọ́ wẹwẹ́ ọlọ́wọ́ fi í mọ́ àjùmọ̀ṣe gbogbo wa ni ẹ àjọṣe. ẹ kò fẹ́ mọ ránṣẹ́ àjùmọ̀ṣe ń gbọ́ mọ̀ pé ò lè dà sí kí ló gboyè ẹgbẹ́ fún. èmi ló dé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ní kánnakánná nàmọ ìjà ìjà ń bọ̀ ìjà ti bẹ̀rẹ̀ báyìí o ìjà kan ò ṣẹ̀ṣẹ̀ bọ̀. bẹ́ẹ̀ ni. dáná ogun fún mi kí n bọ́ ya gbọ́mi ìjà kaná fún mi kí n bọ́ ọba wo. <laughs> ìwọ àbá láàrú ẹ̀ jọ ta ní gúnyán fún ọ tó ní òṣòro tó o rántí pé ìyá rẹ ò pẹ́ lórí àpèrè orí àpèrè ń gbóná mọ́ irọ́ ló pa hmm. pípẹ́ tí ìyá tèmi ò pẹ́ lórí àpèrè ni ó mú kémi ò pẹ́ kí n pẹ́ kí n tún pẹ́ ìwà fẹ̀yìntì nítorí wàá nẹsẹ̀ lẹ̀ báyìí lórí àpèrè ọ̀hún èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ọ rè. <laughs> ó fẹnu fẹ́ra bí adẹ̀bẹ̀. níwọ wọmiwọ àti tòjẹ́bọ lọ́ọ̀sà lọ́wọ́ ó kú bàbá ńlá kú bàbá ẹni tí ó bọ. èmi tí ń gé ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ó fẹ́ fẹ́ yẹ ẹrẹ sẹ̀sìn ta gbangba ni. <laughs> èmi àwẹ̀lé mm. èmi àwẹ̀lé mm. n ó jẹ́ ọmọ yìí pé ẹyẹ jẹyẹ lọ ẹyẹ a sì mọ gbẹyẹ mi torítorí mm. ó yá. Ah! kí ló bọ́ọ̀lù mi tí mo gbọ́ pọ̀ èmi àwẹ̀lé pánibọ́rí pánibọ́fá dúdú níbi ikú ẹni tí kú rán pani wọ́n dé. láì kú ẹ kiri kò tó lè fawọ́ ẹ̀ ṣègbẹ́dú ìwọ fẹ́ jókòó sórí àpèrè àpèsìn òní ni wọ́n bà àpèrè jẹ́ fún ọ. ẹ̀yin dákẹ́ bẹ́ẹ̀ ìwọ. ìwọ fẹ́ bá pèrè tèmi jẹ́ gbọ́mọ̀sẹ̀ bá a dìbò ni etí mò rẹ̀ sì kùn ló wọlé kí wàá ní kọ́ lábẹ́ kí ni tí ń dùn ọ́. mo fẹ́ jẹ́ kó mọ̀ yín pé o tọ́ sórí àpèrè yìí n ò sì ní jẹ́ kó o jókòó síbẹ̀ lójú ẹ̀mí mi. bí màá jókòó síbẹ̀ lójú ẹ̀mí rẹ̀ ń sì jókòó síbẹ̀ lẹ́yìn rẹ̀. Eh? kò jù bẹ́ẹ̀ lọ. ní ìyá rẹ níjọ́ kìíní àná tó ní òun mi erin òun mi ẹ̀fọ̀n ń bò mi erin tó mi ẹ̀fọ̀n ó ṣe tó mi líìlì ẹ̀kẹ́ sì gbẹnu ẹ̀. irọ́ ló wá pa kì í wá ṣe bíi tèmi torí ìran àṣàkò ní wọlé kó lóun ó gbọmọ ẹyẹlé ìran àwòdì kò sì ní gbọmọ àparò. <laughs> èmi ò wá jẹ́ kó mọ̀ yí pé a ké sorosorosoro a rìn sorosorosoro a sì dúró báyìí ní ti gbẹ́gi a sì tì ní tilẹ̀kùn àṣẹ àyíkẹ́ dá dá dúró iná mọ́ ni mí mo gorí lé pé mo fẹ́ dúró akátákìtì òjò sọ̀rọ̀ ní mí kí lẹ́yìn ìyẹn ìgbẹ́ olùdákì àjàdá kẹdákẹdákẹdá ọ̀dẹ́dẹ́dá parangandẹ tí dẹ́mọ̀lẹ́kùn àríṣe kánú èmi ajífò dẹ́mọ̀lẹ́kùn àríṣe kántákántá ṣé wọn mọ̀ yín pé erin jẹjẹjẹ wò fákákásá ẹ̀fọ́ jẹjẹjẹ wò tẹ̀sẹ̀ bọ́ sọ̀lọ̀ ẹ̀yẹ kérékèrè kéfò lójú àrìndẹ̀rẹ̀ níwọ̀jú àwọn èèyàn ọkà balẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ̀tẹ̀rẹ̀ gún balẹ̀ ó kásì lọ́sirọ́ àkàlàmàgbòsó olóò ní gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ ní báwọn òròde ìgbàdo adíafọba alákòóso tí sọmọ bíbí inú aláké aláké ló bí pẹ̀rẹ́ pẹ̀rẹ́ ló bọ́ ọ̀rọ̀gún ọ̀rọ̀gún ló bí léèlà ilé ìlà ló bẹ́ mu. ó tó lẹ́nu ẹ ṣé wọ́n mọ̀ yí pé ọ̀rọ̀ fífí ọ̀fà fàfífín ọwọ́ babaláwo ní pa babaláwo ọgbọ́n oníṣègùn ní oníṣègùn ọ̀pá àtìlẹ́lẹ́bọn lóògùn ní pẹlẹ́bọn lóògùn ìwọ wá ṣe tó o kúrò mí ilé ẹsẹ tó tí ó bá pọ̀ o bó o bá ṣe pé o ti lọ́mọ láyé ni pàdé bá dọ́mọ rẹ sí kí ni ìpè ránṣẹ́. níwọ bẹ́ẹ̀ ni irọ́ ló pa àìmọ̀ orúkọ tí kú jẹ́ kíkú ó pa ni àìmọ̀ orúkọ tárùn jẹ́ kárùn gbẹnìdè àtọjúmọ́rún bẹ́ẹ̀ lórúkọ tí wọ́n ń pe ikú àtàgbàmùjà lórúkọ tí wọ́n ń pe àrùn arékété lórúkọ tí wọ́n ń pe àwọn ayé òdìsíkìtìmọ́lẹ̀ lórúkọ tá a pèsè ọ̀rẹ́. dáyọ̀ rẹ sọ̀rọ̀ ṣé wọ́n mọ̀ yìí pé tí mo bá pẹ́ lórí irun dẹ́wú ìjọ obìnrin bá wọ́n gbé yín yálẹ̀ lọ́wọ́ ọ̀ràn ìjọ abọ́wọ́ yà kejì ló dẹ̀yìn gẹ̀dẹ̀ adéfákúnyè ní oúnjẹ atẹ àwọn tá dáwọ sílẹ̀ tán ní kémikíní yìí ó mọ̀ sáwọ wọn láyé ò gbọdọ̀ rá mi bẹ́ẹ̀ ni èrò sì gbọdọ̀ rìn mí ìwọ wá dá yẹn tó lọ́wọ́ ọ̀rọ̀ mi ọ̀dẹ̀rẹ̀ àtọ́lọ́fẹ́ rìn mí lónìí ẹ̀ bẹ́ẹ̀ náà mi tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni àkọ́bí ọmọ mi Àjàyí bó sì torí ipò mo dájọ́ nu ẹgbẹ́ ah! kí ló ha lẹ́nu kí mo tí ì wù ọmọ mi Àjọkẹ́ ìyún alára pé ni o nígbà mo tún wá pò mí inú ẹgbẹ́ mo tún fi fáwọn ẹgbẹ́ ẹ ní wọ́n iná ni. ẹ̀jẹ̀ bí ọmọ ẹ̀jẹ̀ gbójú kùlù ẹ jẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ nù mí ike tí ń bẹ lẹ́yìn bàbá kòkó èmi mo fi bẹ́ẹ̀ tẹ́ ẹ wá rí jàpá àbí kí ni ń pera rẹ̀ ó pè lájẹ̀ mo sì yà ń wéèrè àwọn agbẹ́dọ̀ rẹ̀ ṣàlàyé gbogbo ìtọ́kùn tí mo ṣe ń gbòòrò mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ò ní dún ká má ṣe rọmọ bì lórí àtẹ gbogbo